وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اعلموا أن الإسلام دين كامل متكامل قد أكمله الله سبحانه وتعالى وأتم علينا نعمه ظاهرا ظاهرا وباطنا وأرسل إلينا نبينا محمدا صلى الله عليه وسلم وبلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وترك أمته على محجة بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك واعلموا عباد الله أن من نظام الإسلام أن الله سبحانه وتعالى وضع الحقوق وأعطى كل ذي حق حقه واعلموا عباد الله أنه لكي يكون يكون المسلم مسلما آه، كاملا حقيقيا لابد أن يعطي لكل ذي حق حقه واعلموا عباد الله أن أعلى وأعظم وأكبر هذه الحقوق حق الله سبحانه وتعالى ولله سبحانه وتعالى حق على على عباده لابد لنا أن نراعي حق الله سبحانه وتعالى حتى نكون من عباد الله سبحانه وتعالى المخلصين واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد بين لنا حقه بآيات كثيرة في القرآن العظيم وشرح ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة الصريحة وحق الله سبحانه وتعالى عباد الله هو أن نعبد أن ألا نعبد إلا الله ألا نعبد إلا الله أي ألا نشرك مع الله سبحانه وتعالى شيئا في عبادة الله سبحانه وتعالى وهذا عين حق الله سبحانه وتعالى ولا بد لنا أن نعطي الله سبحانه وتعالى حقه وقد ورد في حديث النبي صلى الله عليه وسلم من حديث معاذ بن جبل رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم سأله يا معاذ أتدري ما حق الله على العباد قال الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وبهذا الحديث نعلم عباد الله أن حق الله سبحانه وتعالى هو عدم الشرك بالله سبحانه وتعالى والشرك بالله سبحانه وتعالى عباد الله كثير ومتنوع وهي والشرك بالله سبحانه وتعالى خفي كما أخبر النبي صلى الله عليه وسلم أنه أخفى من دليل نمل على صفات سوداء واعلموا عباد الله أن هناك أنواع من الشرك الذي لا ينتبه إليها الناس ألا وهو شرك الطاعة وشرك المحبة والناس في مجتمعنا وفي مجتمعات مختلفة يشركون بالله سبحانه وتعالى من حيث لا يشعرون يحبون الناس كحب الله سبحانه وتعالى وهذا شرك بالله سبحانه وتعالى ويطيعون آه، العباد ويطيعون عباد الله سبحانه وتعالى في معصية الله سبحانه وتعالى وهذا أيضا آه، شرك بالله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى اتخذوا أربابهم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله ولما نزلت هذه الآية آه، ذهب علي بن حاتم بن حاتم عليه رحمة رضي الله عنه إلى النبي صلى الله عليه وسلم وقال للنبي صلى الله عليه وسلم ما كنا نعبدهم وقال له النبي صلى الله عليه وسلم أليس يحرمون لكم ما أحل أليس يحللون يحلون لكم ما حرم الله عليكم وتحلون ويحللون ويحرمون عليكم ما حرمه الله عليكم وتحرمون قال بلى قال النبي صلى الله عليه وسلم وتلك عبادتهم وهذا إن دل على شيء فإنما يدل على أنك إذا أطعت شخصا في تحريم ما حرمه الله سبحانه وتعالى لك أو في تحريم تحليل ما حرمه الله سبحانه وتعالى عليه فهذا يعني عبادة لذلك الشخص ولا بد علينا ويجب علينا أن ننتبه إلى هذا وهذا كثير في مجتمعنا تجد هذا يحرم ما أحل الله يحرم ما أحل الله عليه له من الدين لأجل أن شيخه قال إني لا أريد كذا ويصفون أصحاب النبي صلى الله عليه وسلم وهذا حرام علينا في ديننا ولماذا؟ لأن شيخهم أو مديرهم أو رئيسهم يعني ذهب إلى ذلك ويعني سب أصحاب النبي صلى الله عليه وسلم وقال أورده من ذلك ويقول قال شيخنا كذا قال أستاذنا كذا قال مديرنا كذا وإذا نظرنا إلى ما قاله هؤلاء تجد أن هؤلاء يقولون ضد ما أمر الله سبحانه وتعالى به يقولون ضد سنة النبي صلى الله عليه وسلم وهذا شرك بالله سبحانه وتعالى يجب أن ننتبه إلى ذلك أرسل الله سبحانه وتعالى أتوى الشافي النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى كما باوى sàádé ànábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú òdòdó tó fi jọ ọ̀gbẹ́jà kìí àmà ẹ̀yẹ́ sí ọlọ́ọ̀bá àríkẹ́ọ́lá ẹ ipe gbogbo ọ̀rọ̀ pátápátá al-Qur'an ìdí sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá rí yọlá òun náà lè lé gbogbo ọ̀rọ̀ bákanáà ìlànà Nabi sallallahu alaihi wasallam òun náà ló lórí gbogbo ìlànà ìlànà tí ẹmọ tẹ̀lé tíyàn ní kábàámà láyé láwà bẹ̀ yìí tó bá díjọ́ òbídà kìíyàmà tíyàn ní kábàámà tó sì wà nínú àwọn tọ́lọ̀ọ̀bà àríkíọlá yọ̀mí tó bá díjọ́ òbídà kìíyàmà ẹ̀yọ̀ tí ọlọ́ọ̀bà àríkíọlá ẹjá lọ lè máa lámàdájú ilé gbogbo tá a bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn káàmà pé kò sóòrè kankan bẹ́ẹ̀ anù ni gbogbo anù tàà ti ríhun anù ẹgbẹ̀yàn lọ sí ire anù ẹgbẹ̀yàn lọ sí ibi anù ọlọ́wọ̀ba àríjọlá anù ẹgbẹ̀yàn lọ sínú àlìjẹ́nà anù a máa gbẹ̀yàn lọ sínú ìbínú ọlọ́wọ̀ba àríjọlá ni anù a sì máa gbẹ̀yàn lọ sínú ìyà ọlọ́wọ̀ba àríjọlá anù a sì máa gbẹ̀yàn lọ sínú náà tó bá jẹ́ ọ̀gbẹ̀dẹ̀ ẹ̀yẹ̀rú ni ọlọ́ọ̀bá àríkíọlá ẹgbẹ̀rú ọlọ́ọ̀bá àríkíọlá nípa apá àbúté ká bẹ̀rù ẹ̀ ẹjẹ́ ká páyà rẹ̀ nípa apá àbúté ká páyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá àríkíọlá ti pa wá láṣẹ nínú àwọn àyà tó pọ̀ nínú Al-Qur'an gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bọ́wọ́ náà ṣe ti wá lójú kòkòrò tó náà pè wá lọ síbi ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríjọlá ní gbogbo ibikíbi táa bá wà kábẹ̀rù ọlọ́wọ́ bá àríjọlá nípa túláàsì ni fún gbogbo ẹnikẹ́ni túláàsì ni fọ́kùnrin túláàsì ni fóbìnrin túláàsì ni fọ́mọdé túláàsì ni fún àgbàlagbà tó kásìrò lọ́wọ́bà àrígbọ́lá kárí ìpáyà lọ́wọ́bà àrígbọ́lá yìí ní pàtàkì nínú àlámàrí ẹ̀sìn wa ẹ̀yọ̀rún ọlọ́ọ̀bà àrígbọ́lá ẹ̀sìn ìsìláàmù wà yìí ẹ̀sìn tó pé ní ẹ̀sìn tọ́lọ́ọ̀bà àrígbọ́lá ti parí ìdẹ̀ra rẹ̀ léwa lórí látara kó ń kó fi tí ò ní bùkátà sí kájẹ̀ lọ máa wo inú ẹ̀sìn míì àbíkásẹ̀ máa gbẹjúwo inú àṣà míì síwájú ká tó wá rí àlàyé bá lè fi ẹ̀sìn wa síwájú ká tó wá mọ bá lè fi ẹ̀sìn wa lọ́nà tí ó yọ ọlọ́run ọba àlejò wa anábì jíṣẹ́ ìsìláàmù yìí ó jẹ́ ẹjọ́ gbogbo àmánà tọ́lọ́run ọba àlejò ọlá fi rán anábì sallallahu alaihi wasallam anábì fi jíṣẹ́ kò sí kankan tó dé tó ṣe pàtàkì fún wa nú ẹ̀sìn tó di dandan tó lè kó abúbá tó lè mú wa sí ibi ní ọlọ́run ọba àlejò ọlá alayhi wa sallam tánàbí ò ti kìlọ̀ rẹ̀ fún wa síwájú kánàbí sallallahu alayhi wa sallam kánàbí ò tó jáde wá tó jáde láyé kọ́dà ànábì pé débi pé àwọn sàábì àmà sí pé ànábì fi àwọn kalẹ̀ aláàmà hajjati bayda ànábì fi àwọn kalẹ̀ sórí ojú ọ̀nà kan ojú ọ̀nà tó fún kíníkíní ojú ọ̀nà tó jẹ́ pé layluha kanahariha àtọ̀sán rẹ̀ àtòrú tánàbí sallallahu alaihi wasallam fi jáde láyé àwọn sàábí a máa wá sọ pé la yazigu anha illa halik kò bójú ọ̀nà ìṣe wá kíyà tó bójú ọ̀nà ìṣe mọ́lẹ̀ tó kò sẹ́ni tí ó yẹ gẹ̀rẹ̀ <clears throat> kúrò lójú ọ̀nà yìí tí ó ma wá ní ojú ọ̀nà bòmí illa halik àyàfẹ́ tó bá ti parun àyàfẹ́ tó bá ti fẹ́ parun àfẹ́ tí máa wà sínú ọlọ́run bá àríkíọlá òun náà ni ó kúrò lójú ọ̀nà tánàbí ìlà kalẹ̀ tó ti bó jẹ́ pé ojú ọ̀nà yìí ojú ọ̀nà tó kílẹ̀ àní ẹ̀rùsìn ọlọ́ọ̀bá alékiọlá islam tọ́lọ́ọ̀bá alékiọlá wà mìíràn ànábì sallallahu alaihi wasallam yìí islam ẹ̀sìn tó létò ní ẹ̀sìn tó lálàyé ní ẹ̀sìn tó ní bá ṣe máa ṣe ní ẹ̀sìn tó ní ọ̀nà tí a ń gbà ṣe ní kéèsì ẹ̀sìn tó jẹ́ kéèsì fẹ́nu kéèsì ẹ̀sìn kọ́nkálùkù ó sáà tẹ́ kó bá ṣe rí ọlọ́ọ̀bá alékiọlá wá gbé àwọn ètò kalẹ̀ fún wa nínú ẹ̀sìn inú àwọn ètò tọ́lọ́ọ̀bá alékiọlá gbé kalẹ̀ fún wa ọlọ́ọ̀bá alékiọlá gbé àwọn ìwọ̀ kalẹ̀ lóríṣiríṣi tó jẹ́ pé àwọn ìwọ̀ yìí ọlọ́ọ̀bá àríkọlá fún àwọn èèyàn lérí tìrí ti níwọ̀ eléyìí ìwọ̀ ti ẹ̀lélẹ́yìí eléyìí ìwọ̀ ti ẹ̀lélẹ́yìí eléyìí ìwọ̀ ti ẹ̀lélẹ́yìí ọlọ́ọ̀bá àríkọlá ó wá fún kálùkù níwọ̀ rẹ̀ bó ti wá fún kálùkù níwọ̀ rẹ̀ yìí túláàsì òun náà ní kún kálùkù wá náà ká máa wá fún oníkálùkù níwọ̀ rẹ̀ nínú ìtọ́ agajù nínú ìwọ̀ tí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlásàlàyé wa nínú ẹ̀sìn Islam tó jẹ́ pé nínú àwọn al àwọn ìwọ̀ ní tẹ́nu ẹ̀sìn Islam ọ̀nà ni haqullahi subhanahu wa ta'ala èyí tó gájù òun náà ni ìwọ̀ ti Allah subhanahu wa ta'ala òun náà ló gájù ìwọ̀ ọlọ́run ọba àríkẹ́ọlá ọba tó dáwa wa ọba tó fún alagbara, ọba tó fún wa ní kápá lórí gbogbo àwọn nǹkan ọba tó fún wa ní jíjẹ tí wa ní wá fẹ́ pápátá nínú wa ó lọ́rùn ní náà ní ṣe ó wá gbé ìwọ̀ kalẹ̀ fúnra rẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá sàlàyé ìwọ rẹ̀ yìí nínú al-Qur'an kọ́dá rínú àwọn afá onímọ̀ alimamu ibn al-qayyim alayhi rahmatullah wọ́n ní al-Qur'an gbogbo al-Qur'an pátápátá látò kèdélẹ̀ ó wá láti wá sàlàyé ìwọ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá láti òkèdélẹ̀ láti ibi tó

jẹ àwọn tí wọ́n tẹ̀lé àti ọlọ́ọ̀bá àríkíọlá tó fi jẹ àwọn tó jẹ́ pé gbogbo tó lọ́ọ̀bá àríkíọlá ní kí débẹ̀ òun náà ni wọ́n ń ṣe inú àwọn ìjọ tó ti kọjá lọ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí tàà bá ní inú al-Qur'an ká mọ̀ pé ń sàlàyé ìwọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá náà ni a máa rí halal nínú ni a máa rí haram tọ́lọ̀ọ̀bá àríkíọlá ní ká mọ̀ débẹ̀ inú wọ́ rẹ̀ náà ní ká mọ̀ débẹ̀ eléyìí ló ń túmọ̀ fún wa pé ajẹ́ pé al-Qur'an pátápátá gbogbo al-Qur'an pátápátá ó wá àríjọlá tó fún wa al-Qur'an قل يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون إليه قلنا أني أقوقوا أتيت tí bẹnu alkùránì tàbá lọ lè ka alkùránì látòkè délẹ̀ tàbá lọ ka tọ́wàtù fàájá tàwàtù sọ́wàtù bákọ́lá tàwà ń kààbọ̀ à ní rí àtẹ̀ kan tọ́lọ̀ọba àríkẹ́ ọlápa ayà ìlàkọ̀ àkọ́kọ́ àtẹ́ ọlọ́ọba àríkẹ́ láníyà ayuhannas ọlọ́ọba àríkẹ́ láni mo pé ẹyẹ èèyàn ọ̀rọ̀gbọ́dọ̀ rọ̀bákùnmọ̀ lẹ́bí kọlápọ̀kùn ó ní ẹ máa jọ́sìn fún ọba yín ọba tí ń rè yìí ọba tó dá yín ọba tí ń ṣe àgbìsí jẹ́ ẹ̀kùnkùn yín ọba tí ń darí àlámàrí yín ẹmọ jọ́sìn fún ọlọ́ọba àríkọlá alẹ́rí kọlákọkùn ọba tá ní ẹmọ jọ́sìn fún yìí ọba tó ní ìwọ̀kẹ́ jọ́sìn fún ní nítorí pé òun náà lọba tó dá yín kéwàá tẹ́ ìnìkan ló dá wọ̀lẹ̀rí ìrìnàmì kọ́bìnrin òun náà lọba tó dá gbogbo àwọn tó ti wá síwájú yìí láàlẹ́kùn ìwọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá òun náà ló ga jù nínú gbogbo àwọn ìwọ̀ tọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá làkàlẹ̀ fún wa anábi sallallahu alaihi wasallam anábi wa sàlàyé ìwọ̀ inú wa nínú àwọn àdíjì rẹ̀ tó pọ̀ tánàbí bí ń ṣe ìwọ́síwẹ́wẹ́ àwọn àyà nínú al-Qur'an tánàbí bí ń sàlàyé àwọn nǹkan tó yẹ ká máa ṣe nú ẹ̀sìn àwọn nǹkan tó yẹ ká jìnà sí tánàbí ń sàlàyé rẹ̀ fún wa nínú àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam tánàbí ti sàlàyé ìwọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá fún wa òun náà ومعاذ أولي كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار أولي هو لي النبي صلى الله عليه وسلم لولي كتا كتا النبي جو كواج معاذ جو قلعي النبي وان بير لو معاذ بن جبل رضي الله عنه أتدري ما حق الله على العباد إلى معاذ بن جبل إن جاء ما أتوتي ونقتي الله بارك ولا إيوانا بارك ولا لولي بقوا وإذا تجا معاذ بن جبل أني الله ورسوله أعلم أني الله بارك ولا أتيو جيسي لأني واني مجو النبي sallallahu alaihi wasallam anabi wa fún lẹ́sí ife afhaqullahi ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'an anabi sallallahu alaihi wasallam anabi ní ẹ̀tọ́ tí Ọlọ́run ba alikọla ní ìwọ̀ tí Ọlọ́run ba alikọla ní lórí gbogbo àwọn tá jẹ́ ẹrú ẹ̀ an ya'buduhu wa la yushriku bihi shay'an òun náà ní ká máa jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá an ya'buduhu wa la yushriku bihi shay'an òun náà ni ká máa jọ́sìn fún ọlọ́ọ̀bà àríkọlá ká máa fi gbogbo ìjọ́sìn wa ká máa fi jì fún ọlọ́ọ̀bà àríkọlá kò sí wá pàṣí bẹ́ẹ̀ wa la yushriku bihi shay'an wọ́n kásì máa pa àtàkà mí papọ̀ máa abá wáyà yìí a rò pé ìtànkan ní sọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ láyà méjì sọ an ya'buduhu ká máa jọ́sìn fún ọlọ́ọ̀bà àríkọlá tó tó bá jẹ́ pé ìtànkan kó yíwa pé ìwọ̀ ohun kò mọ́lé ní ká máa jọ́sìn fún òníká o wà láyé ṣíkú bí iṣẹ́ ìhá àti gbọ́dọ̀ pa nǹkan kan ní papọ̀ máa látara àjẹ́ eléyìí òun náà ló fà tó fi jẹ́ pé bàbá rèyàn ti ń kírun bàbá rèyàn ti ń gbáwẹ̀ bàbá rèyàn ti ń lọ hajj bàbá rèyàn ti tó gbà àwọn dáadáa nǹkan tá a máa ń ṣe nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà àríkíọlá àtúnwárí pé ń pa nǹkan mí lẹ́yìn ọlọ́ọ̀bà àríkíọlá ń ìsìn kírun ìsìn gbáwẹ̀ ìsìn tí ogun tàà mọ̀ sí ẹ̀sìn irú eléyìn wò tí fún ọlọ́wọ́ bá lẹ́jọ́ lálẹ́tọ̀ rẹ̀ àbí kí méjèèjì ó papọ̀ lára rẹ̀ òun náà ni pé àyà àbúdú wà láyé ṣíkú bí iṣẹ́ ìyá òun náà ni kẹ́ ẹ̀mọ̀ jọ́sìn fún ọlọ́wọ́ bá lẹ́jọ́ lánìkan so wà láyé ṣíkú bí iṣẹ́ ìyá kí yóò ti máa pa nǹkan kan mí ìpapọ̀ mọ́lọ́wọ́ bá lẹ́jọ́ lá àbí kí yóò gbìyànjú kárí pé méjèèjì yìí ó dó lára wa ibi tá a ti kàdẹ́wò láwùjọ wa lóminú alákọ̀ọ́kọ́ òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mú láwùjọ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wá táwà yìí alákọ̀ọ́kọ́ òun náà ló kálùkú mú àyà àbúdú ìjọ ti fọ́lọ́wọ́ bá lẹ́jọ́ lá àwọn náà lákọ̀ọ́kọ́ bá mú plastic àwọn náà ni wó pẹ̀rún àwọn náà ni wó gbàwẹ̀ àwọn náà ni wó tẹ́gbà àwọn dáadáa mọ́ ṣe nẹ́ẹ̀sì àmọ́ eléyìn wọn ò ní kọ́mọ́ tó ṣe kí ni kọ́mọ́ pa nǹkan mìí papọ̀ mọ́lọ́wọ́ bá àdìjọ́lá àwọn náà tán ṣe léyìn àwọn náà lẹ́rìí tí wọ́n máa dé nǹkan mápá àwọn náà lẹ́rìí tí wọ́n máa dé nǹkan májì àwọn náà ò fojú mu ni wọ́n ọmọ wa sọ fún yí pé ẹ̀bá ń kírun ẹ̀bá ń gbáwẹ̀ ọba yẹn mọ́síláàsì ó tún yóò bẹ̀rù ọlọ́run tí ó bá bẹ̀rù ọlọ́run kí ní wà dénú mọ́síláàsì gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọ̀rọ̀ tí ó dá ní àwọn àìlágbọ́yé kí ni wa táà wà nílẹ̀ Yorùbá òun náà láàbí rí máa mú odidi ìmáàmù mọ́síláàsì tí ó máa ṣe nǹkan bí tó takò ẹ̀sìn ọlọ́ọ̀bà àríkẹ́ọlá a sì máa sọ pé òun náà ni ìmáàmù yóò máa kírun náà ni oríṣiríṣi aláwo ọ̀dà ẹlòmí ìfẹ́ táwọn èèyàn mọ̀ wípé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ìsìn jẹ́ ìmáàmù ìsìn kírun ọ̀dà ẹlòmí ìfẹ́ táwọn èèyàn mọ̀ pé ṣíà ni ẹ̀yìn ṣíà bí sọ̀rọ̀ wọn burú déhun wọ́n mọ̀ pé ìmáàmù ni yóò ti sáájú wọn ní mọ́sáájú yóò ti kírun fún wa ìmáàmù láti rí gbogbo àwọn nǹkan báyìí àìlágbọ́yé ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkíọlá ni àìlágbọ́yé kí ni ìwọ ọlọ́wọ́ bá àríkíọlá fẹ́ ká fún ọlọ́wọ́ bá àríkíọlá ni bàbá ti ń jọ́ sí fún gẹ́gẹ́ bí ìwọ rẹ̀ ìwọ lọ́wọ́ bá àríjọlá ó pé pérépéré lọ́dọ̀ wa tá a bá mú kan ẹ̀yìn tá a tẹ̀ láàfẹ́ bọ́lẹ̀ àwọn àríjọsìn fọ́lọ́wọ́ bá àríjọlá àti ìfúnlẹ́tọ̀ rẹ̀ àríkáwá sọ pé a mọ̀ jọ́sìn fún a máa ní fi pa nǹkan mí papọ̀ máa lẹ̀ àti ìfúnlẹ́tọ̀ rẹ̀ àti kí méjèèjì ó pé lára wa abẹ́lọ́wọ́ bá àríjọlá kó mọ́ sàjíká mú òdúró lójú òkú jíká tẹ̀lé àkúlù wọn tẹ̀sùn àwọn òun wà á tẹ̀síru láti wọ́n ti sá eré mùsùlùmí nínú mi الحمد لله وكفى والصلاة والسلام على نبيه المصطفى وعلى آله وأصحابه أهل الوفاء ومن تبعهم بإحسان إلى يوم الجزاء آه، عباد الله اعلموا أن لله سبحانه وتعالى لنا آه، أن الله سبحانه وتعالى علينا آه، حقوقا لا لابد أن نحافظ عليها وحق الله سبحانه وتعالى كما بينا في الخطبة السابقة عدم الشرك بالله سبحانه وتعالى أن نعبده وحده ولا نشرك به شيئا واعلموا عباد الله <clears throat> أن الشرك بالله سبحانه وتعالى منتشر في مجتمعنا وفي مجتمع وفي مجتمعات كثيرة في أنحاء العالم ومن أخفى أنواع الشرك بالله سبحانه وتعالى التي لا ينتبه إليها كثير من الناس شرك المحبة وشرك الطاعة وشرك الخوف وهذه الثلاثة يقع الناس فيها وهي من أنواع الشرك بالله سبحانه وتعالى تخاف الناس كخيفتك لله سبحانه وتعالى تحب أحدا فهبك أو أشد أشد حبا من حب اشد من حب الله سبحانه وتعالى وكذلك أن تطيع شخصا في معصية الله سبحانه وتعالى كل هذه الأشياء كل هذه الأمور شرك بالله سبحانه وتعالى لا بد أن ننقذها لا بد أن نجتنبها لا بد أن نرجع إلى توحيد الله سبحانه وتعالى أدعوكم الله سبحانه وتعالى أتريكاتك يقول النبي صلى الله عليه وسلم أتريكم الله عليك ولا عليكم أولئك جنجتان وما máa bá wọn tàbí ànábì àti gbogbo àwọn tó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam ìjọ fìdíjọ́ ògbìdà kìyàmà ẹ̀rù tí ọlọ́wọ́ bá alikiola ẹgbẹ́ àṣàlàyé fúnra wa ipé ìwọ̀ pọ̀ tí ọlọ́wọ́ bá alikiola tó làkalẹ̀ fún wa àwọn ráì àwọn ojúṣe ó pọ̀ káàkiri tàwa tó kù nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba àdíkẹ́ọlá ń bẹ nínú àwọn wọ̀nyí nínú àwa tá wá jẹ́ àwa lẹ́yìn ànábì sallallahu yìí ìwọ̀ wọn náà tún wá pé rítìrítì ìwọ̀ àwọn tàbí ànábì bẹ́ẹ̀bẹ́ ìwọ̀ àwọn tó bí wa ìbẹ̀ẹ̀bẹ́ ìwọ̀ àwọn tí wọ́n jẹ́ àpá fún wa ìbẹ̀ẹ̀bẹ́ ìwọ̀ àwọn tí wọ́n jẹ́ alábàágbé wa kò fẹ́ sẹ́nì kankan tí ò fẹ́ níwọ̀ kankan tọ́lọ́ ọba àríkẹ́ láti sàlàyé gbogbo ẹ̀ èyí wá ga jù nínú àwọn wọ̀nyí òun náà ni wọ́lọ́ ọba àríkẹ́ ọlá òun náà làkọ́kọ́ òun náà láti sàlàyé ọkùnra wa ẹ̀rí wọ́lọ́ ọba àríkẹ́ ọlá yìí ẹyọkan tó náà ni òun náà ẹyọkan ni tó wá lójú méjì ẹ̀kílẹ̀ ẹyọkan òun náà ni tàwíìn òun ni ìmọ̀ Allah subhanahu wa ta'ala lọ́kàtúnṣò tàbá wá fẹ́ mú lọ́kàtúnṣò yìí yóò máa jẹ́ pẹ̀lú pé ká máa jọ́sìn fún káàdì má ṣe káàdì má pa nǹkan kan mí papọ̀ eléyìí inú àwọn aburú ìlànlá tí ń bẹ láwùjọ káàkiri òun náà ni pé ẹ̀rí ipa nǹkan mípa pọ̀ mọ́lọ̀ ọba àlejò láì ó fán káàkiri gbogbo eríṣiríṣi láwọn eríṣiríṣi ààyè láwùjọ tó sì pé lọ́nà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní fúramà ipe àti nǹkan nǹkan tá ń ṣe iná à ń pa nǹkan mípa pọ̀ mọ́lọ̀ ọba àlejò lá ni àdéhun tá ń ṣe iná ni nítorí pé in tá ń pè ní ẹbọ òun náà ni gbogbo tó bá ti jẹ́ pé ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba àlejò lá pọ́nbélé káwá gbé fún ẹ̀dámì yàtọ̀ sọ́lọ́wọ́ ọba àlejò àríkẹ́lọ́lá àti pa nǹkan ní papọ̀ máa nù inú àwọn nǹkan tó wá pamá tó sì pọ̀ káàkiri láwùjọ òun náà ni àwọn nǹkan mẹ́ta nínú àwọn ìran pa nǹkan ní papọ̀ mọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá eléyẹ yàtọ̀ sí ká fèrí kalẹ̀ fún nǹkan eléyẹ yàtọ̀ sí ká tọ́ nǹkan lá eléyẹ yàtọ̀ sí ká béèrè ìrànlọ́wọ́lọ́wọ́ nǹkan eléyẹ yàtọ̀ sí ká wà ìsọlọ́dọ̀ nǹkan eléyìí òun náà ni ṣíríkù tọ́ à òun náà ni ipa nǹkan mípapọ̀ mọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá níbi títẹ̀lé ìpa ìlòrí ìmọ́lọ́wọ́ bá àríkí ọlá níbi ìmá tẹ̀lé àtẹ́ eléyìí náà nínú àwọn aburú tó ga ni inú àwọn ẹbọ ni inú pa nǹkan nípa pọ̀mọ́lọ́wọ́ bá àríkí ọlá ni ká gbé ẹni kákà rẹ̀ kó jẹ́ pé àṣẹ tó bá ti pa wá ẹwọ́n tó takò àṣẹ ọlọ́wọ́ bá àríkí ọlá á ti máa tẹ̀lé ká gbé ẹni kákà rẹ̀ tó jẹ́ pé in tó bá ní ká kú mbẹ́ kọ́nà tó wáyé pé tọ́lọ́wọ́ bá àríkí ọlá ẹlòmí ibi tóhun ti kàdánwò eléyìí lára àwọn òbí rẹ̀ ní ẹlòmí ń pa nǹkan nípa kọmọ́lá ọba àlejò ọlá látara àwọn òbí rẹ̀ látara pé òbí rẹ̀ pa aláṣẹ nǹkan tọ́lọ́run ní kó mọ́ ṣe òbí rẹ̀ ní kó ṣe yóò sì ṣe irú eléyìí onísìn ẹ ó ti pa òbí rẹ̀ pa kọmọ́lá ọba àlejò ọlá níbi àṣẹ ẹlòmí ń bẹ àfá rẹ̀ òun náà lòun gbé sípò eléyìí tí a bá rẹ̀ bá pa aláṣẹ kọ́lá kó mọ́ bá kùránì mu kó mọ́ bá àdídà nẹ́bí sallallahu alaihi wasallam ń tẹ̀ láti àfá rẹ̀ nu so eléyìí náà àdánwò ọlọ́ọ̀bá àlejò ọlá ni ẹlòmí ń bẹ

àwọn nàbára ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní inú agbúrú wọn òun náà ni pé àwọn tí wọ́n bá jẹ́ àwọn àfáà nínú wọn àwọn tí wọ́n bá jẹ́ àwọn olùjọ́sìn fún ọlọ́ọ̀bá àríkẹ́ọlá nínú wọn wọ́n wà mú wọn ní arbaba min dunillah wọ́n mú wọn ní olúwa yàtọ̀ sí ọlọ́ọ̀bá àríkẹ́ọlá jamu rob òun náà ni arbab wọ́n mú wọn ní arbab min dunillah wọ́n gbé wọn sí kò tó yẹ kí wọ́n gbé ọlọ́ọ̀bá àríkẹ́ọlá sí adéyíkún hatim radiyallahu anhu ìkanú àwọn tàbí ànábì ni tó jẹ́ pé ó ti wà nínú ẹ̀sìn àwọn nàfàárárí ó ti wà nínú kìtẹ́rìtì ní gẹ́gẹ́ pé lásìkò dáwà yìí ó ti wà ń bẹ̀ rí nígbà tó wá lọ́dà Nabi sallallahu alaihi wasallam Adi ibn Hatim òun náà ní nárètì hadith fún wa ó nígbà tó ń dọ́dà Nabi sallallahu alaihi wasallam ó ní àgbélébù ń bẹ lọ́rùn tó ń fi kọ́ nígbà tó ń dọ́dà Nabi sallallahu alaihi wasallam ó sì gba Islam eh Ànábì wa sọ fún pé ó ń gbóhádà Ànábì ní yọ eléyìí yọ kò lọ́rùn rẹ̀ ó ní bóhun ti wá yọ tán áyà tó wá ta sí ìrùn létí tó ń gbọ́ bí Ànábì sallallahu alaihi wasallam ká òun náà ni ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah wọ́n a máa gbé àwọn àfá wọn àwọn olùjọ́sìn inú wọn wọ́n a máa gbé wọn wọ́n a máa tẹ́kí ni wọ́n a mú wọn ní olúwa lẹ́yìn bá Ànábì sallallahu alaihi wasallam ń Ah, ànábì wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ipé ńgbàtẹ́ fi wà nínú ẹ̀sìn ńgbàtẹ́ fi wà ń bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn tàà sọ yìí àwọn ahbab àwọn tí wọ́n jẹ́ onímímà àwọn rùbán àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn nínú ìjọ yín ǹjẹ́ wọ́n a máa fayínà tẹ kẹ́ẹ̀ẹ́sẹ̀ nǹkan tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá ní kẹ́ẹ̀ mọ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ àbí wọ́n ṣe bẹ́ẹ̀ àdíhùn hàtìm ó ní wọ́n máa ṣe bẹ́ẹ̀ anábi ní ìjẹ́ wọn a máa ṣe nǹkan mí léèwọ̀ fún yín jẹ́ wọ́n ṣe nǹkan mí léèwọ̀ fún yín tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá sílẹ́tọ̀ fún yín ó ní a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anábi fàtíríkà ibádatuhum anábi ní ti ń jẹ́gbẹ̀ ìjọsìn wọn náà arábì ní ajẹ́ pé kí ni ajẹ́ pé ìjọ́sìn fún wa ẹjẹ́ gbogbo àná wá wo tí ṣẹlẹ̀ láwùjọ wa lónìí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìtọ́nà ọba àríkẹ́ lásọ pé mọ́dé bẹ́ẹ̀ ẹ sì rí ẹni kó sì fún wa ní àṣẹ pé ẹdẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn yóò sì gẹ́gẹ́ yóò sì dé bẹ́ẹ̀ irú eléyìn òun náà pè ní ṣe kò sọ́à òun náà ní ipa nǹkan mí ìpapọ̀ mọ́lọ́ ọba àríkẹ́ọlá níbi ṣírkùl mahabba òun náà ni ìmá nífẹ̀ẹ́ ìmá pàǹkan ní papọ̀mọ́lọ́ọ̀bà àríkọlá níbi ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ wọn man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum kahubbillah ń bẹ́nu àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mú àwọn kan ní olórogún pẹ̀lú ọlọ́ọ̀bà àríkọlá yuhibbunahum kahubbillah wọ́n nífẹ̀ẹ́ wọn bí wọ́n ti mọ̀ nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bà àríkọlá ni wọ́n jẹ́ ní òdodo fẹ́ inú àwọn aburú tí bẹ́ndélé yìí òun náà ni pé a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ràn èèyàn débi pé wọ́n fẹ́ràn rẹ̀ ju òdodo lọ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà àdékọ́lá ṣe kò ní máa bá ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àdékọ́lá ọlọ́ọ̀bà àdékọ́lá ní máa ń sọ̀rọ̀ tó ẹgbẹ́ ogun tá tá a bá wá ti rí èèyàn kan táwọn èèyàn wá gbé kalẹ̀ àwa fẹ́ràn rẹ̀ débi pé gbogbo omi tí bá ti ń lọ òun náà là ń lọ ẹ̀yìn kọ́lá mi máa ń lọ ní ògbẹ́ ẹ̀yìn à ń lọ ní ògbẹ́ nù àtìlẹ́nìkan tó sọ kìyàmá kọ́n tó àwójọwọ́ náà náà ni lẹ́ni tí ń dẹ̀sùn ọlọ́ọ̀bà àríkẹ́ ọlárú ẹ̀rì pẹ̀lú eléyìn ní ti ìfẹ́ náà ni tó irú eléyìn ìran kan nínú ẹbọ ni ìran kan nínú pàǹkàmá ìpàǹkàmọ́ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ni ó sì léwu nítorí pé ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá òun nìkan là á máa gbé ìfẹ́ lórí gbogbo fẹ́ sáàgbọ̀dọ̀ nífẹ̀ẹ́ ẹlùmí jù ọlọ́ọ̀bà kan ìran ẹbọ tó tún wà láwùjọ òun ni ṣeríkò lọ́wọ́ òun náà ni ká pa nǹkan bí ìpapọ̀ mọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlá níbi ìbẹ̀rù ká máa bẹ̀rù èèyàn èyí pàtẹ́ máa bẹ̀rù ọlọ́ọ̀bà àríkíọlá àti ká bẹ̀rù ẹ̀jú bá ti bẹ̀rù ọlọ́ọ̀bá àríkíọlá lọ ká gbé èèyàn sí pé pé òun ló lè jẹ́ kí ọmọ rí jẹ òun ló jẹ́ kí ọmọ rí mu òun ló lè pa èèyàn òun ló lè yẹ èèyàn òun ló lè fúnyàn lọ́mọ òun ló lè fúnyàn lálàáfíà gbogbo tí èèyàn bá ń wá òun ló lè ṣe fúnyàn bó bá ti yọnu sí èèyàn gbogbo tí èèyàn bá ń ṣe yóò máa lọ déédé bó bá ti bínú sí gbogbo tí èèyàn bá ń ṣe òní ojú sí ẹ̀ tí èèyàn bá fi lè gbé ẹnìkan kalẹ̀ síbà tí irú kò bá hun irú eléyìí náà ní ti ṣírí kòlùkà ò èèyàn wá ń bẹ̀rù ẹni hun nígbà tí èèyàn bẹ̀rù ọlọ́run bá àdékẹ́ọlá tó bá mi pẹ́kẹ́ ní débẹ̀ ẹ̀rú ma bà yí wípé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ nǹkan báyìí ó tẹ̀lẹ̀ sí eléyìí náà ṣe kò lọ́kàwùn ní tẹ́ bá ó gba àwùjọ káàkiri ń bẹ kọ́lá ń bẹ láwùjọ ọ̀tá wáyìí àwọn ẹlòmíì wọ́n gbé ṣe éhù kankalẹ̀ tó jẹ́ pé wọ́n máa bẹ̀rù rẹ̀ ẹ̀yìn tó bá ní ẹ ṣe báyìí wọn ò gbọ́dọ̀ má ṣe tó bá ní ẹ má ṣe báyìí ẹ̀yìn tí bí ṣe éhù máa sọ fáwọn èèyàn pé tẹ́ bá ti dépò báyìí ẹ má kírun má àwọn náà ti ní ṣe kíni àwọn náà ti ní kírun má ta ló ní sáma tẹ ta ló kí ni kí ló fà á tí wò fi kírun má nítorí pé wọ́n tẹ̀ láti rẹ̀ nítorí pé a ìtún rí àwọn èèyàn tí ó máa sọ wípé wọ́n ṣe gíní wọ́n ṣe ìsáàjì ni a tún máa rí àwọn tí wọ́n sọ pé wọ́n ná mímọ̀ ni a tún máa rí àwọn tí ó sọ pé ah, ibi táfà wá lọ ibẹ̀ náà làwà náà lọ àfá rẹ̀ ń lọ bí kó lú sàbí ànẹ́bì àfá rẹ̀ ń lọ bí kó yẹ̀yẹ sàbí ànẹ́bì àfá rẹ̀ ń lọ bí tó fi àkùnkà àwọn sàbí ànẹ́bì tó wá ní ti táfà rẹ̀ bá ti ń lọ òun náà ni wọ́n lọ inú àwọn aburú yẹn àwọn èèyàn wọ́n bẹ láwùjọ tó yẹ kí wọ́n kọ̀bàjẹ́ yìí wọ́n wá ní káwù wọ́n bẹ̀rù ìbẹ̀rù kí ni wọ́n bẹ̀rù wọ́n bẹ̀rù kí lẹ́ni yóò ti bá wọn wọ́n bẹ̀rù kí ni ó sọ nípa wọn wọ́n bẹ̀rù pé kí ló fi àwọn ṣe wọ́n wá bẹ̀rù rú ẹni bẹ́ẹ̀ wọ́n wá gbé ìbẹ̀rù rẹ̀ lékè ìbẹ̀rù ọlọ́run ọba àríkíọlá irú eléyìí náà ṣerúkúlùkáwù ìpáyà ìpá kárí papọ̀mọ́ ọlọ́run ọba àríkíọlá níbi ìbẹ̀rù ni ọlọ́run ọba àríkíọlá oníkàlà máa bẹ̀rù ọlọ́run ọba àríkíọlá ní dáríkùn ṣẹ́ìtàn yóò káwífù áwúlíyá àà fàlá tàkàfóhùn wà kàfóhùn ní kúntùn àwọn èèyàn rẹ̀ yóò máa fi wọ́n dẹ́rù báyìí yóò káwífù áwúlíyá àá ṣètánì ó máa dẹ́rùbà àwọn tí wọ́n jẹ́ tí ẹ̀ ẹ́ tẹ́bá sọ̀rọ̀ wọ́n payó tẹ́bá sọ̀rọ̀ wọ́n sàlábà yíó tẹ́bá sọ̀rọ̀ wọ́n ṣe gbá o ṣètánì ni ó máa dẹ́rùbà yìí tẹ́bọ́bà sọ ẹwà rẹ̀ àwọn ẹ̀mú òdodo àmọ́tẹ́yìn bá sọ ní ìdíjọ ẹ̀kọ́ máa gbé tí yóò máa sì léyà lọ́wọ́ ẹwò gbogbo àwọn ìgbàgbọ́ bá àwàgbọ́ tí ó dá ẹ̀sìn ọlọ́ọ̀bà àríkẹ́ọlá wọ́n ti ń bà jẹ́ wọ́n ti ń tẹ́sìn ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ní irú eléyìn pàlátàkàfún wàkàfún ẹ má wá bẹ̀rù àwọn sábà ti rí báhùn ọlọ́run ni ẹ má bẹ̀rù wọn wàkàfún èmi ní ẹ bẹ̀rù ẹ̀kọ́ tó mọ̀ mìírí tó bá jẹ́ pé mọ̀ mìírí òdòdó ní ìlòótọ́ so orú àwọn ọ̀nà yìí àwọn ọ̀nà kan ní tó pamọ́ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń kó síbẹ̀ ó sì ẹ̀ka sọ́ra fún ẹ̀tọ́ ni kó pàtẹ ẹ̀tọ́ ọlọ́wọ́ bá òun náà ni ká ní ìfẹ́ rẹ̀ ìfẹ́ tí kankan ò ní lékè rẹ̀ ẹ̀tọ́ ni ká bẹ̀rù rẹ̀ ní a gbọ́dọ̀ wá gbé àwọn a gbọ́dọ̀ gbé fún ẹ̀dá mi lẹ́yìn ọlọ́wọ́ bá àríkíọlá téèyàn bá ń ṣe irú eléyìí èèyàn wà lórí ẹ̀ nítorí ẹ̀ bá kú lérí ẹ̀ èyàn wà lórí fọ́lọ́wọ́ bá àríkíọlá yóò jẹ́ yẹ̀ níyà látara pé kíní látara pé èyàn gbé ẹ̀tọ́ lọ́wọ́ àríkíọlá èyàn gbé fún ẹ̀dá mi so látara di eléyìí ẹja ṣọ́ra ẹja ṣọ́ra bá bá ń fẹ́ràn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 اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم